nígbà tí mo rò ó iṣẹ́ àánú rẹ̀ láyé mi mo rí pé ó mo rí pé ó mo rí pé ó bàbá nígbà tí mo rò ó àánú rẹ̀ lórí mi mo rí pé ó mo rí pé ó mo rí pé ọlọ́run tó ga ọlọ́run tó ga ju gbogbo àgbá ńlá ayé lọ bẹ́ẹ̀ ni ọlọ́run kan náà ló ga ju gbogbo sánmọ̀ lọ awádìí ẹ̀ títí títí àwọn onímọ̀ sáyẹ́ǹsì gan tún wádìí ẹ̀ títí wọn ò ríbi tó ga dé ó ga ju ohunkóhun tá a lè wọ̀n lọ bẹ́ẹ̀ ni ọlọ́run àgbá ńlá ayé ni mò ń ké sí ni mò ń yìn ni mò ń kẹ́ ni mò ń gẹ̀ ọlọ́run ọba gbìngbìn nìkìn awúwo má ṣe é gbé ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú tó balẹ̀ gbàmù tí gbogbo àgbáyé ò lè gbámú mú hmm, kábíyá ò sí ọlọ́run ọba wa eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò ìjóyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí. Hmm ẹ ti mọ bá a ṣe máa ń ṣe ní gbogbo ọ̀sẹ̀ tí a bá ti wá sójú amóhùnmáwòrán yín lórí Orísun tẹlifíṣọ̀n a máa ń fún yín ní àwọn orin ìmísí àwọn orin ìdárayá fún ọjọ́ ìsinmi ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti lọ láàrin gbogbo ọ̀sẹ̀ títí di òpin ọ̀sẹ̀ tẹ́ ẹ wá jókòó sí di amóhùnmáwòrán yín tẹ́ ẹ wá tune tv yín tẹ́ wá wò pé ẹ ètò wo lálẹ́ wò báyìí o ètò tó ní ìmísí wo lálẹ́ wò báyìí orí ti ọjọ́ ìsinmi náà ni ó yẹ kẹ́ máa wà ẹ̀ẹ́dẹ̀ ṣìnà ẹ̀ẹ́wà pẹ̀lú ọmọ yín bólúwá ti fẹ́ tani mc ti fẹ́ for short ẹ eléyìí mo fi kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí àkànṣe ètò ẹ ti mọ̀ pé lórí ètò ní gbogbo ìgbà a máa máa fún yín ní àwọn orin tó ní ìmísí àwọn orin ọpẹ́ àwọn orin àwọn orin tá a lè fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà torí pé ẹ ti mọ̀ pé ẹni tí a bá ṣe lóore tí kò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kò lẹ́rù lọ ni ẹ eléyìí ni mo fi ń sọ fún wa pé ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa dúpẹ́ ká máa fọpẹ́ fún ọlọ́run bí onísáàmù ṣe sọ wípé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Hmm lórí ètò lónìí ẹ mo lóríṣiríṣi nǹkan fún wa àwọn orin tí mo bá package tí mo kó wá fún wa hmm, àwọn orin yìí ẹ tiẹ̀ nífẹ̀ẹ́ dìde nídìí tv yín lẹ́ni o ẹ gbọ́dọ̀ dìde rá torí àwọn orin yẹn lẹ́sẹẹsẹ back to back àwọn orin yẹn ṣáná àwọn orin tó ní ìmísí àwọn orin ọpẹ́ àwọn orin ìyìn àwọn orin tá a lè fi mú ìgbàgbọ́ wa ró nínú Kristi Jésù hmm, kí lórin àkọ́kọ́ tí mo fẹ́ fún wa hmm, orin yìí believe làkọ́rẹ́ rẹ̀ I Believe by Kenny Kore kí dẹ̀ ló wà nórin yìí gangan ó sọ wípé ìgbàgbọ́ ògbóògùn what you believe you get gbogbo nǹkan tá a bá ti fọkàn sí báyìí la máa rí gbà bá a bá ti fọkàn sí a lè rí gbà kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wò pé à ẹ bí nàìjíríà ṣe rí ní ìsinyìí ó tẹ̀ dàbí ẹni pé kò sí nǹkan tó ń work mọ́ ẹ ẹ politics ó ń fail education ìyẹn ẹ̀kọ́ ó ti ń fail ìṣúná owó àwọn èèyàn ọjà gbogbo ẹ̀ ó dàbí ẹni pé ó ti dàpọ̀ mọ́ra wọn kò sí nǹkan kan tó lè dàbí ẹni pé ó lè yọrí sí rere kẹ́ni sọ pé tẹ́ ẹ bá ti gbàgbọ́ ohun gbogbo níṣe lọ́dọ̀ ọlọ́run Ẹnikórè believe à padà bọ̀. I was meant to give you twirl to give you worship. bẹ́ẹ̀ ni tuwale tuwale lọ́wọ́n tó wà lórí street máa fi ń kí ọlọ́run a máa sọ ah bàbá tuwale bàbá tuwale bí ẹni pé kọ́ máa gbéyàn ga kọ́ máa fúnyàn ní ẹ̀mọ̀ regard kọ́ máa fún ní honour kọ́ máa fún ní iyì ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni floroka wọ́n lọ gbé tuwale láti street wọ́n á fi sọ fún wa pé a lè padà lo èdè yẹn ká fi yin ọlọ́run torí pé ọlọ́run náà a lè fún ní ọlá a lè fún ní iyì tó tọ́ sí bẹ́ẹ̀ o ó dáa láti máa bu ọlá fún ọlọ́run ní gbogbo gbogbo ìgbà Floroka ló sọ pé Tuwale mo lérò pé jẹ gbádùn fọ́nrán tí mo fi hàn yín yẹn mo dẹ̀ rò pé ẹ gbádùn èyí tí mo fún yẹn tó jẹ́ live recording tí n ṣe official video because ẹ kò wọ́pọ̀ láti máa fún yín ní live recording ẹ kò wọ́pọ̀ láti máa fún yín ní ìtàn perform lórí stage ṣùgbọ́n lórí ètò lẹ́ni lẹ́tí láǹfààní láti jẹ gbádùn yẹn on to the next one orin tó kàn òun ni orin yìí àǹtí Tọ́pẹ́ Àlàbí ti ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lórí eléyìí Sami Okposo ṣe títí wọn wọ́n mix Yorùbá yẹn wọ́n mix ẹ̀ mọ́ English pé kí gbogbo ẹ̀ kó lè wà juicy yìí e! lè gbádùn ẹ̀ ó wá make sense ó ní taste tó nice <laughs> ó ti ń dàbí ẹ pé ká lọ wò àbí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ wo olúwa ẹ tóbi èyí tẹ́ ẹ mọ̀ náà ni olúwa ẹ tóbi by uh, Okposo à ń padà bọ̀. Woo! ọlọ́run tóbi is such a good God bẹ́ẹ̀ ni ọlọ́run tó tóbi tó tóbi tó tóbi tó dára tó dára tó dára sí ẹ̀yin tó dára sí èmi àmọ́ ò dá sí yín ni ọlọ́run dá sí gbogbo wa nǹkan kan lè rí bó ṣe rí yìí ṣùgbọ́n ọlọ́run dá sí wa ní gbogbo ọ̀nà mo ń bọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ó ń sọ fún mi pé ọ̀rẹ́ wà nǹkan ò work mọ́ mo ní kí ló ṣẹlẹ̀ ó ní à ọ̀sẹ̀ tó kọjá ni landlord sọ pé àwé ó ti pé bí ọdún kan tó sanwó ilé gbẹ̀yìn ní ìsìn tó dẹ̀ tú ah, wọ́n á ṣàlàyé fún landlord pé ẹ ṣàkódẹ̀ rí bẹ́ẹ̀ iṣẹ́ ti ṣe bákan bákan ìyàwó òun tó jẹ́ tíṣà wọ́n ti dá dúró ọmọ méjì ló wà ńlẹ̀ kò sí bá ṣe fẹ́ gbọ́ bùkátà iṣẹ́ ò dẹ̀ wá dáadáa fún òun fúnra ẹ̀ torí eh, constructor àwọn tó máa ń gba iṣẹ́ pé a ká máa construct nǹkan nǹkan káàkiri ló ń ṣe iṣẹ́ ò wá dáadáa fún so bó ṣe wá ń sọ tó ń ṣàlàyé fún mi mo ń mo ń ṣàkíyèsí mo ń fi èsì nǹkan tó ń sọ pé ó dàbí ẹgbẹ́ ni tí ó ti ń wò ó pé nǹkan ò lè work mọ́ pé àbọ́lọ́run tẹ̀ fẹ́ ṣèkà fóun àbọ́lọ́run tẹ̀ fẹ́ ah, ó sọ fún pé wo ọlọ́run dá sí wa nígbà tá a ti ń jẹ nǹkan tó wù wá jẹ ọlọ́run dá sí wa nígbà tá a tún wá ń jẹ nǹkan tí ó tún wá dẹ́bí ẹ̀ ń pé kò wù wá jẹ ọlọ́run sì dá sí wa torí pé a ò mọ ètò tó ń ṣe fún wa lọ́jọ́ ọ̀la òun lọ́lọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ nítorí náà ọlọ́run dá ní gbogbo ìgbà tó bá ní God is good all the time kì í ṣe slang o bó ṣe rí gangan nìyẹn ọlọ́run dá láti ìbẹ̀rẹ̀ dé àárín dé òpin táwọn gan fúnra wa àmọ́. Hmm, ọlọ́run dá ní gbogbo ìgbà eléyìí ló mú wa lọ sí orí orin tó kàn orin tó kàn yìí specially dedicated fún àwọn àwa tá à ń lọ sí ìjọ tá a máa ń wọ aṣọ funfun bíi eléyìí tí mo wọ̀ lénìí special dedicated sí àwa tí a jẹ́ ọmọ ìjọ mímọ́ tá dẹ̀ ló ṣe orin yìí engo ló ṣe orin yìí wọ́n dẹ̀ pe àkọlé rẹ̀ ní ọmọ sẹ̀lẹ̀ Hmm. eléyìí a ní láti chill a ní láti relax you know fún àwọn brothers àti sisters lélẹ́yìí wà fún dáadé àti mọ́mi ní láti hold on because àti fún yín ní tí yín ṣe good la fún yín eléyìí fún àwọn brothers àti sisters ní láti lọ jẹ gbádùn wọ́n dẹ̀ pé àkọlé rẹ̀ ní ọmọ sẹ̀lẹ̀ rap music ni ṣùgbọ́n orin tó dùn tó sì ní ìmísí ni ẹ̀ẹ́dẹ́ká lọ gbọ́ ọmọ sẹ̀lẹ̀ láti ọwọ́ engo à ń bọ̀ bí mo bá fijó sí mo dànsákì rẹ̀ bí mo bá ṣe kí ni mo dansaki olúwa bẹ́ẹ̀ ni dansaki rẹ bẹ́ẹ̀ ni dansaki rẹ olúwa ọlọ́run àlàyé dansaki ni Lara George kan ẹ rí pé haúsá wọ́n tún mú wọnú yorùbá wọ́n tún mú wọnú english wọ́n ṣàmú gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn kó ba lè ní ìmísí ká ba lè ṣègbádùn ẹ̀ ká lè jẹ̀gbádùn ẹ̀ ká lè jómùkú lùmùkẹ́ sí orin yẹn mo lérò pé jẹ̀gbádùn orin tí mo jẹ̀ fún wa dansaki láti ọwọ́ Lara George mo lérò pé jẹ̀gbádùn ẹ̀ ẹ̀ ètò ṣì ń tẹ̀síwájú ètò ń dùn yògbá yùngbàyùngbà ẹ jẹ́ ká lọ sórin tó kàn lẹ́yìn tí bá ti padà dé lórí orin yìí a wá lọ mú orin tó kẹ́yìn a wá dágbére lórí ètò lónìí ṣùgbọ́n ká tó dágbére ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mú orin yìí hmm ta ló ṣe orin Tọ́pẹ́ Àlàbí ló ṣe orin pẹ̀lú iṣẹ́ olúwa ọ̀dọ́mọdébìnrin kan tó ní ẹ̀ ó ní talent ó ní ẹ̀bùn tó make sense tọ́lọ́run dẹ̀ ti fún látọ̀run wọ́n ṣe orin yìí pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí wọ́n dẹ̀ pe àkọlé rẹ̀ ní agbára ńlá agbára ńlá ni agbára ọlọ́run ẹ ti ká lọ gbọ́ agbára ńlá látọwọ́ Tọ́pẹ́ Àlàbí featuring iṣẹ́ olúwa à ń bọ̀ agbára ńlá lagbára bàbá mi lókè ọ̀run bẹ́ẹ̀ ni o agbára tí a ò lè díwọ̀n àmòdiwọ̀n rẹ̀ agbára tó ju gbogbo agbára lọ agbára tó ń jí òkú dìde agbára tó ń mú arọ láradá agbára tó ń lajú afọ́jú kò sí nǹkan tí agbára ọlọ́run kò lè ṣe Tọ́pẹ́ Àlàbí àti iṣẹ́ olúwa ló sọ bẹ́ẹ̀ fi eléyìí múlẹ̀ lẹ́ẹ̀kan sí i hmm, mo lè pẹ̀jẹ̀ gbádùn eh, àwòrán tí mo àfọ́nrán tí mo ṣe fi hàn wá yẹn ń pé mo tiẹ̀ lérò pẹ̀jẹ̀ gbádùn mo pẹ́ máa jẹ̀ gbádùn because gbogbo orin tí àǹtí tọ́pẹ́ àlàbí bá ti ṣe báyìí àwọn orin ìmísí tí ọlọ́run ti mí sí ni wọ́n. ẹ orí ètò ìjóyà tó ní ìmísí ti ọjọ́ ìsinmi la ṣì wà lórí ẹ̀ adẹ̀ ń jẹ̀gbádùn gbogbo orin tá a ti ń fún wa lẹ́sẹẹsẹ láti bẹ̀rẹ̀ mo ti fún wa lórin oríṣiríṣi tá a ti jó sí orin engo ọmọṣẹ̀lẹ̀ orin lóríṣiríṣi àti bẹ́ẹ̀ wo orin ti pọ̀ lẹ̀ mo ti sọ fún wa lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá fẹ́ join gbogbo nǹkan tá a ti ṣe tẹ́ ẹ ti pàdánù gan ẹ lè padà lọ sórí Instagram at Orisun TV Facebook at Orisun TV Twitter náà at Orisun TV gbogbo ẹ̀ ẹ lè lọ sórí website wa ẹ lọ sórí YouTube wa ẹ máa rí gbogbo fọ́nrán yìí ẹ máa rí níbẹ̀ ẹ lè catch up ẹ lè wo ẹ lè jẹ̀gbádùn ẹ̀ at your own leisure ní àsìkò títí yín. Hmm ẹ jẹ́ ká lọ sí orin tó kẹ́yìn lórí ètò lónìí ṣùgbọ́n ká tó lọ sí orin tó kẹ́yìn ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní gbogbo social media platforms wa at Orisun TV ní Instagram at Orisun TV ní Facebook àti ní Twitter at Orisun TV ẹ wo gbogbo website wa àti YouTube page wa www.orisun.tv lẹ́tìlérí wa ẹ lè lè kàn sí èmi ọmọ yín at mctife underscore mcfr bẹ́ẹ̀ ni at mctife underscore mcfr ẹ kàn sí mi gbogbo orin tẹ́ ẹ bá fẹ́ ká lọ́sẹ̀ tó ń bọ̀ tí ẹ bá fẹ́ ká fi hàn ẹ send àwọn request ẹ send link yẹn sí wọn ẹ send the title ẹ sí mi as direct message lórí Instagram bí n bá ṣe ń get ẹ báyìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wo bí mélòó kan tá a máa mú wá sójú amóhùnmáwòrán ẹ̀yin náà máa rí pé orí ah, orí mi nìyẹn o <laughs> èmi mo béèrè bórí yẹn bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ ni ẹ̀yin ṣáà ti send mi ní àwọn orin tẹ́ ẹ fẹ́ kí n play fún yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Hmm tẹ́fẹ́lẹ́ bẹ fi ẹ bẹ fi ẹ bẹ ṣe àfihàn orin yín ẹ bẹ fi ṣe àfihàn àwòrán àti fọ́nrán orin yín ẹ lè padà send message sí mi ní Instagram ní direct message kẹ́kọ̀ọ́ send message direct message àtẹ̀jíṣẹ́ kẹ́kọ̀ọ́ send ẹ̀ sí mi ní Instagram màá take up àdèmà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ má gbàgbé láti like um, Facebook page mi at MC Tifẹ́ kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tún fi re ayọ̀ ìdùnnú àti àlàáfíà pàdé bá a ṣe máa ń pàdé ah ẹ wo ètò ti dùn lé nìkan ó ti ẹ̀ dàbí ṣùgbọ́n a lọ a padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ bí ògo ti ń jẹ ti ọlọ́run ẹ jẹ́ kí n fi ilẹ̀ sọ́wọ́ Tim Godfrey featuring Òkèsókè àti SMJ wọ́n lè pe àkọlé orin yìí ní óyájó tìyẹ óyájó tìyẹ mọ́mì óyájó tìyín dádì óyájó tìyín brothers ẹ̀yin náà jó tìyín sisters ẹ̀yin náà jó ti everybody ẹ jẹ́ ká jó ti wa Oya yá jó ti ẹ̀ by Team Godfrey featuring Òkèsókè àti SMJ kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ ire o.